This is it funny at all. Ẹ jọ̀wọ́ o, ẹ wá jí mi o. What is happening here? I don't know. Come and wake me, wake me, wake me, wake me, mo fẹ́ jí o. Suspect. I don't know who's the suspect gangan Suspect. What is happening here? I want to know. ṣé mi ni àbí àbí gbogbo wa ní òun. kò yé mi mọ́ ohun tó ń ṣẹlẹ̀ I don't even know how to explain it ṣùgbọ́n ó yé wọn lọ́rùn níbi tó gbà wá mi ò mọ̀ o níbi tó máa parí sí mi ò mọ̀ but I need someone to wake me, wake me up. Yeah, wake me up. I need to wake up and know what is happening here. Suspect. I don't know. Is the suspect gonna move Suspect. It's happening here. I want to know. abi wa fi gbogbo wa ni o. Suspect. Sometimes kò dáa kínú ènìyàn kò díjú. ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe just give it to the Lord kó dẹ̀ ní olùmọ̀ràn tó dáa by that you will get that I can say. This is still surprising and I'm yet to wake up. Ah. Suspense. Suspense. suspect gangan mo fẹ́ wá. suspect is happening here I want to know. ṣé mi ni àbíwá àbí gbogbo wa ni o. suspect. it isn't funny I'm telling you it isn't funny like are you telling me he's gone now no I don't wanna believe cause kò tiẹ̀ dáa ìbànújẹ́ ayérayé ni o níbo lẹ fẹ́ kó fi kó fojú sí now now i don't know níbo lẹ fẹ́ kó fojú sí o. suspect. i don't know suspect gangan mo fẹ́. suspect. ìyá ti ṣe tán àti lọ. ẹ sóbì. àbí o. Oh, dáàbì àwa ti lọ. ẹ ṣe jẹ́jẹ́ náà ẹ máa dé pàtí ẹ máa wá ọmọ kan tóun náà wà jọmọ káàkiri. wọn ní bí ìwọ ọmọ kan àlẹ wà. ṣé mọ́mí ló ń lọ yàwó mi. ọmọ yẹn pé ìgbára lèèyàn máa ń múra kò sí ẹ̀dá kan tó máa bú ṣọ̀bù lẹ́rùn at your age even kó má tẹ̀ ẹ̀dá kó tí ì wọlé àdúgbò àti lọ tọrọ ní ṣùgbọ́n kan yẹ kó ti lẹ́nu kan nígbà tó bá lẹ́sìn òkè ṣé ó di ní another three years. ṣe ìfẹ́ mú ẹni tó fẹ́ pàdé tó fẹ́ máa lóye ṣe tó ń stọ́dì ìgbésẹ̀ fẹ́ mọ bóyá jẹ́ bá ṣe ń wọ́n wọ́n wọ́n yóò lọ fẹ́ ṣẹlẹ̀. ṣe tó dáa o. that very soon máa mú ìyàwó wọlé. sùn náà sùn náà ṣe lè ṣe jábọ. ẹ lọ́ra ẹ. ok ok ẹ tẹ́kì ẹ. ẹ má gbà ọ. padà sí sukùl ilé ìwé ti padà ìlú ọ̀nà ọmọ. una eh, ṣé mi kò ṣe sọ̀rọ̀ báyìí irú ìbéèrè mi nìyẹn tí mo níṣẹ́ lọ́wọ́ mi mo níṣẹ́ lọ́wọ́ mi ìyówó ìwọ náà ló gbé ọ ọlọ́run túbọ̀ máa bá mi bùkún ẹ̀ àpò ẹ ò ní í gbẹ ẹ wo àfiṣe pé sista mi ò tún fún mi lówó wọn ti fún mi lówó lánàá mọ owó tán fún mi kò kò kò lè tó mi. ó fún wọn lówó lánàá owó sọ fún mi. kí ni mo fẹ́ sọ. mo máa sọ̀rọ̀ ẹ̀ gbọ́. mo ti mo ti rò pé bóyá màá bá yín sọ̀rọ̀ pé màá fún mi lówó lẹ́yìn kọ́sùmọ̀ mọ̀ pé ẹ ṣì máa gbàjọ very soon. o oh, kúrọ́ pé máa gbàgbé rẹ̀ òkú àwọn ìrìnàjò gbà wọ́n. kí ló dé. èmi bá ti mọ̀ jẹ́jẹ́ tèmi èmi máa ti gbàjọ yẹn kó tó dìbò dàrú. ṣé ẹ wá rí pé òótọ́ ọ̀rọ̀ lọmọ tó kọrin yẹn sọ ó lẹ́ni àjọ òótọ́ ojú ẹ̀ dàrú ló ń kájọ àkọ́gbẹ̀yìn o. ẹ wo grandma ọ̀rọ̀ orin kọ́ ló wà nílẹ̀ yìí aláàánú mo nílò owó ó yẹ kí n ti resume ṣé gbà táwọn méjì mi bá bẹ̀rẹ̀ sí ní randa ṣé kí mi máa rojọ́ kí mi máa kọrin fún ọ ni àbí kí kí kí. ṣé ọ̀dájú ọmọ ni bọ̀kẹ́ ìyá rẹ̀ àbí kòkó ni ẹ yìí tó máa ní òòrùn òòrùn gbogbo ohun tó ń lọ tí ò bá jọ pé lọ pé ọlọ́run àtọ́pẹ́ lọ pé àǹtí ẹ kí làbá ti máa ṣe. gbàgbọ́ ẹjẹ bí mi wọ́n wọ̀ fún mi pẹ̀lú ìtẹ̀sọ̀ ìfúnmi. wàá má níjẹ lè tí mo fún ẹ ni. lára gbọ́rọ̀ bí ara sí léèkì bí ètò ìyá yìí àwọn ọmọ òkú burúkú ọmọ yẹn. ó ń yọ sí wa lọ́rùn ẹ̀jẹ̀ ló bá sọ̀rọ̀. ó ní wáyé tì. yes ma. ẹ jẹ́ kí sẹ́kùtì yẹn ní ara ẹ̀ ṣàlàyé pé ọtí ó bá wà láti rí but please mọ́mí kó máa láwọn lè àtẹ́ ìsọ̀bì àwọn ti tẹ́ bá pè wọ́n. kí ló dé kí ni problem. ọlọ́run mẹ́bí ìṣòfò rẹ̀. olóhùn lè àtẹ́yìn sí ọ̀gá yìí. ṣé kò mọ̀ yìí pé ọmọ mi ni tàbí kí ni problem rẹ̀. at least complain oh, ọmọ yìí pé complain yìí o èmi e mo ni complain ọmọ mi ló dẹ̀ ń rànú ẹ̀ èmi àti ọmọ mi the oh, same signature ló wà ń bẹ̀ kí ah, ló ń ṣe kọ́ńtòrà general báyìí tó ń ṣe báyìí náà. ìdìbò ìtẹ̀sán sọ̀rọ̀ yìí ó fẹ́ jọ bíi pé ẹ mọ reason why ti kọ́ńtòrà fi burú wà tí wọ́n wòyàn rí. anyway my dear ọ̀rọ̀ ẹ̀ ó ti yé mi mo mọ̀ nǹkan tó ń ṣe. kí ló ń ṣe. owó tó fẹ́ gbà yẹn tí mi ì fún ní last time òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn mi ì dẹ̀ ní fún ní owó yẹn. ẹ̀yin náà gbọ́n kò ẹ̀ sọ. Ah, ah ẹ fún lówó yẹn náà. ṣé kí wọn tàn bá di ẹ ṣe wọn pé èèyàn ńlá ni wọn alágbára rẹ ni wọn tí wọn bá ti dé sí tó nípa àwọn nídìí ọjà wọn tí a bá rí ọjà láti provide for ẹ fún wọn lówó tó nídìí náà ẹ fún wọn lówó wọn. ti fún wọn mà mí mọ nǹkan tó tún ṣe má bínú ọkọ mi àtúnṣe máa wà. ìwọ máa lọ sí ẹ. ọkọ mi ọkọ mi má bínú ó wá báyìí ó wá báyìí má bínú àtúnṣe máa wà lọ́wọ́ tó bá pẹ́ ti fún wọn ní owó tí wọ́n béèrè ṣé wọn tó gbogbo ọdún ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ gẹ́gẹ́ mo ìṣẹ̀lẹ̀ nǹkan yẹn alágbára làwọn tá à ń bá di wọ́n dẹ̀ ti fún àwọn lówó tí wọ́n bá dé sí pé àwọn fẹ́ gbọjà wọn ẹ mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ sọ. mo ní mo máa ṣàtúnṣe. ẹ tètè ṣàtúnṣe ni o. mo máa ṣe. ẹ ṣàtúnṣe o. Ah, ọkọ mi ṣó ti wá ń bínú nìyẹn. ẹ wò mo ṣe nǹkan lókè. Ah, ah. fọlá mi ẹ Oh my god ẹ̀kẹ́tẹ̀ nǹkan tó ṣe ọkùnrin wọn fọ́ mi ìgbọ̀nsá no no no ṣé wọ́n fi ìpè nípa àtijọ́ bẹ̀rẹ̀ àgọ́ nìyẹn o àbí àlọ́pọ̀ lórí àwọn nǹkan tá à ń ṣe I don't understand wọ́n má dà wọ́n lò ṣé bó ṣe máa ń pè wọ́n lọ́kùnrin yẹn tó máa ń sọ pé ọkọ lólówó orí aya obìnrin ní láti wà sọ̀bí sí ìfọkùnrin ó máa ń get into their head so kò jẹ́ kó mọ̀ kó tó ṣe mọ́. àbí o orí sọ ẹ̀rù sọ pé lè fi sọ ọ̀dà mo fi pé tí ọkùnrin wa bá ti ní ọkùnrin relationship you should hold on to it then all the all other guys should be by the way for real. <laughs> ó kàn dàbí bọ̀bọ̀ tó ń bá mi sọ̀rọ̀ yìí. Fọlárọ̀gbà mo sọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn tó bá máa rántí. bọ̀bọ̀ yìí ask me out ó wá ń expect tó bá tẹ̀ sí ń bá mi sọ̀rọ̀ tó send messages ó wọ́n expect pé kí n sáré jump at him mo wá ń wò pé ah ṣé bọ́kùnrin ṣe máa ask èèyàn out nìyẹn ni these days tó bá ti sọ pé mo fẹ́ fẹ́ o kí ìwọ náà sọ pé ah ó yá o wá fẹ́ mi o is it that easy. ìyẹn ni mi ò ní sọ fún ọ ṣé mo pé ayé tá a wà yìí àwọn obìnrin àkójọ obìnrin lọ tọkùnrin bá ti approach mi kí ọ̀dẹ́ láìkẹ́ èmi ò believe pé ó yẹ kí èèyàn wẹ̀ sáì kí nǹkan tí èèyàn máa jẹ́ kí ṣe kó ṣe máa fi ronú so mo believe pé kó sọ pé yes there's no big deal that èèyàn mi kò cheap. mo like ẹ̀bọ̀ mi lè jump sí bẹ́ẹ̀ oh sweetheart no, no, no, no. sweetheart it's your choice it's your life whatever you wanna do go for it Ma, ma, ma, wọn lóhùn tí wọ́n wà lára wọn. ẹ ṣe ẹ owó ní tẹ̀lá ẹ pé ẹ pé ẹ pé ẹ jọ mi sí ilé ọjọ́ lẹ́nu. thank you. E be like say, mo la la, ẹ jọ̀wọ́ o. Báwo ni dé? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Kò ṣe anything fún mi. Kí ló wá di tó jẹ́ pé joy tí mo ti ń disturb ẹ? Wàá máa rò I will think about it. I will think about it. Ó ń lo sọ fún mi látijọ́. <laughs> Mo máa fún ẹ one time. Ṣé wàá náà? kò síbi tí mò ń kán jùlọ I will definitely wait for you. kó tó ṣẹlẹ̀ ni pé mo ti mí ìṣẹ̀ṣẹ̀ o mo fẹ́ kó yọjú sí mi lọ́fíìsì. Mm, okay. máa gẹ̀ bàtí ẹ ṣùgbọ́n. Okay, okay. All right, bye. Being your baby. All right, take care. This is it funny at all o. e be like say so." oh la la. I'm going down, Ah, Fẹ́mi dání down. ni of course àwọn inú mi apáta èmi ló máa mú dání ọ. Kò so funny. Kẹ́ni. Ní èjì ẹ̀jẹ̀ omi kẹ́ tó sọ̀rọ̀. No, mo bẹ̀rẹ̀ question kí ẹ̀jẹ̀ omi kẹ́ tó sọ̀rọ̀. Okay, What ìwọ dúdú ẹ̀yin náà fi di ẹni bí ẹ̀yin méjì ọ̀fẹ́ kóra yín lọ síbẹ̀ yìí ẹ̀mú tẹ bá dé bẹ̀rù tètè recognize yín tẹ bá kọ́ wọlé kó tó rí yín wọ́n máa pẹ́ àwọn olóńgbò yẹn òun ló bọ́ tó bá mú èmi ìdáná bí tá bá ṣe ń gbẹ́sẹ̀ wọnú compound yìí wọ́n pé ẹ́ àwọn bíi ìfowóyọ̀ yìí ah ọmọ fi yẹn lẹ ẹ apart from that òkúta bá gbòòrò pé ẹ ọ̀rẹ́ ẹ̀kọ́ mo lè ní ìtìlú kan láwọn àwọn ọ̀rẹ́ àtàwọn family ẹ ọ̀hún oh, understand nǹkan tí mi sọ jẹ́ kó yé ẹ nà. i'm sweetheart èmi ò ṣe tó yẹn i just want to go with you as your friend you know i'm always supportive. ọdọ ló pa eléke fẹ́ support ìwọ bá wọn. èmi ò wá connection with you. story yìí ò mẹ́rin. hi guys dey. ah what's up. èèyàn tí máa mú dání gbọ̀ngàn yes òun ló máa bá wa parí ìjà báwo rí o máa tó yí e o ṣàrántí rọgbà. ẹyẹ rọgbà tó sọ̀rọ̀ ẹ torí tó lọ mí ìtì ìgbà yẹn. ẹ mo fẹ́ lọ rí lọ́la mo wá àwọn òkúta ni màá mú dání bọ̀ ṣọ́rọ̀ ọ̀hún mi lè mú dání ojú ẹ̀ bẹ́ẹ̀. Uh-uh ìwọ náà bíbí gẹ̀ mọ̀ pé mo lọ́ọ̀bẹ̀ hmm. wá rẹ̀ ò balẹ̀ wà á débẹ̀ kan tí kò máa sọ kátàkátà nǹkan tá à ní kò sọ kó lọ máa sọ mo ṣe rome tó ó wà flashy o but ibi tí n bá fi sí ló máa ń dúró sí òun wà reserved hmm. mo dẹ̀ trust ẹ̀ kò lè lọ gbọ́ ọmọ mi lọ́wọ́ bọ ìwọ ẹ̀rọ ń bà mí. ẹ wà ó ní àgbọ̀ pé gbà mí eléyìí ìgbà kò sí wàhálà kò ah, lè dára ah, èmi ní nǹkan tí mo fẹ́ ṣe. kí ló tún fẹ́ ṣe òun yé lápọ̀ìntmẹ́ǹtì. tí màá bá a lọ lọ́la on oh, one agreement anything to bá fún ẹ tó bá fún ẹ ní thanks for coming i mean you understand and ma ṣe ẹ kò ṣe pé eléyìí tó wá sọ fún mi pé ẹ kíní kan kiri kan mo fi nìkan tí mo fẹ́ fi ṣe bí irú nǹkan tó ṣe lọ́jọ́ sí mi nígbà yẹn. ogún ṣáá ní ti má wọrin. Eh? ninety ten ẹ ninety ten condition tẹ gbé ara mi kò wà pa báyìí ninety ten kọ́ ninety ten àwọn tá a fẹ́ lò wọ́n ló mọ̀ wọ́n mọ̀ mọ̀ dárú wọ́n fifty fifty ni ẹ wẹ́ báyìí ẹ ẹ jọ fifty fifty ni ọ̀rẹ́ yẹn tí a fẹ́ sí i rọ èdè ó ṣe ń di owó ẹ máa rí ní èdè wa. e be like say mo ń lálàá ẹ jọ̀wọ́ o ẹ wá jí mi o. What is happening here? I don't know. Come and wake me, wake me, wake me, wake me, mo fẹ́ jí o. Sunset. Suspense happening here, I want to know. Fún ẹgbẹ́ mi láìpẹ́, fún mi ìmọ̀ náà, ó ṣì máa dé tèmi mi. Mo ń try láti take time. Ah, ah, oh. Oh. Hi. <laughs> Hello, how are you? Yeah, that's my friend, Toke Lorube. Toke. Oh, nice to you. Oh, <laughs> nice to meet you. Uh, nice to meet you. Uh, you can sit down, have your seat. Thank you. No, she secretary mi ò sábẹ̀. No, I want to ẹ oh, um, eh, need anything eh, ẹ fẹ́ mú kankan ẹ fẹ́ jẹ kankan uh, kí ló gbogbo ẹ náà. wow tó kẹ maki wa ọ̀rẹ́ máa ń fi ẹni tí ẹ what a nice name Oh, olúwo ni o èkó bíi wow ó ti ẹ̀ jọ àwọn èkó yẹn You're looking so beautiful. And you have a lovely name. I love that name. And in fact, tó bá tiẹ̀ bímọ gan, mo like that. sọ ní Tókẹ́. Orúkọ orúkọ ẹ sì Anyway, my name is Folaroba Okedola. Oh, nice meeting you. Mm. You're welcome. Uh, thank you. Hey, eh, eh, ẹ má bínú. Oh, she was a little busy and um, ẹ kò fún mi ní few minutes. Am I joining, madam? I'm sorry, if we need a restroom. Oh, you want to use the restroom? You can. That's it there. Uh, you, you know what? Má bọ́dà ti lo ilé, wọ́n lọ lọ ti inú ọ́fíìsì mi. You can just go straight. Yes, I'm coming. Yeah. All right. Fee ṣiṣẹ́ lẹ́nu ọ ah, ṣé mo rí pé fine wọ̀ ni ọmọ she's ah, so beautiful ó ti wà lọ ní you don't care ọmọ yẹn ga ó ti wà ọmọ ìfọ̀ ọmọ ti máa ń fẹ́ mi yẹ òru pọ̀ ah, owó náà rí ni ẹ ọmọ kò tó sọ̀rọ̀ ó ṣe lọ ó pọ́sibú assist ẹ̀ ẹ mo kàn fẹ́ dé ọ̀dọ̀ mẹ́yìn mi ẹ lọ kí n kọ́ sí ti fẹ́ṣọ̀ nítorí òun náà. ok máa máa rọ máa wọrẹ àwọn tí ìjọba máa wà nǹkan ṣe sí. òun náà wà níbẹ̀ ṣé kí n gbé fòǹfòǹ bàbá. Okay. No problem. No, ma worry. I will find something to do to that. Alright. we'll take care. Yeah, bye. Báwo ni? Ọlọ́kẹ́. Ọ̀rẹ́ ẹ̀ máa ní rọ̀gbà. These days mo kàn notice pé ṣáà ń pè mí pé òun fẹ́ rí mi tẹ̀lé kó tó fẹ́ rí mi. Rọ̀gbà the same rọ̀gbà. Bẹ́ẹ̀ làwọn friend. Mo ló ṣẹ̀pẹ̀ ẹ̀kọ́. Ẹ tó mú mi lọ sọ́kìlì lọ́jọ́. Ó wà ní ẹ̀rọ. Rọ̀gbà tèmi ti pè láàárọ̀ ẹ̀ tí nọ́mbà ẹ̀ wà switched off. Really? Ẹ nà ó. In fact, mo send message sí wọn kò dẹ̀ tí reply. Ó lè bí sí àná. Kí ni o fi? Ó lè bí sí. Kí ló wá sọ? Ó ní kí n máa oh, kí ẹ. No problem so kí ni àwọn agency náà. ibi ń pa mí. ṣé wàá jẹ́ lórí ìsìn. ṣàtàwọn. ó jẹ́ bọ́ sí kíjì kò lọ sí. kò sí rọ́mọdà tó máa sọ́njẹ pẹ̀lú ojúmọ́. kí ni big deal tó bá ṣe noodles fún mi. Eh, lójoojúmọ́ ó ṣàmọ̀ bíbí mi máa ń láìkẹ́. lójoojúmọ́ ni àti láti. bọ́ sí kitchen àti. Eh, má wọlé. fóònù ọwọ́ ẹ̀yẹ̀ máa. this is it funny at all eléyìí kan owó tó dẹ̀ smile does this mean you like me. fọlá báwo ló ṣe máa rò pé mi ò láìkẹ́ ó rẹwà lọ́kùnrin náà and aside that mo láìka orúkọ ẹ̀gọ́ fọlárọ̀bù ọ̀tẹ̀dẹ̀mọ́ gbogbo àwọn ọ̀tẹ̀dẹ̀ láti mọ̀dẹ̀mọ́ lélẹ́yìn kò sólè ṣe ní gbogbo ìlànà àárín tí wọ́n tọ́jú ìyàwó náà. So, what would I like to be with somebody like you? Uh, definitely. Ogwalaman um, Tọ́jú And apart from that name, kò ń tẹ̀lé náà. Mo fẹ́ kó mọ̀ pé èmi personally gbọ̀ngbọ̀ngbọ̀. I am in love with you. Yeah, thank you so much. And uh, mo lè ṣetán láti tọ́jú. Hi, are you joking? ṣé bí èèyàn ṣe máa ń lọ obìnrin ni ọkùnrin ti bẹ̀rẹ̀ ṣé bí ìfẹ́ ṣe máa ń wá ní. yeah it's possible it's possible mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ and um, jẹ́ kí n kàn prove it fún fún wa ìdájọ́. hello mọ́mí. fọlá ni ọ̀rọ̀ ẹ̀ ń ṣe ní ti eléyìí ṣọ́ọ̀fù ṣáà lè fi ṣe ẹranko pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló máa dìde ṣé ẹ ra staff lòun náà. ah no no no kò kì í ṣe staff ọ̀rẹ́ mi ni. okay pẹ̀lẹ́ kí lórúkọ tiẹ̀. tókẹ́ mákinwá ni. tókẹ́ mákinwá nìwé ìyàwó kan. Um, fọlá mi. anyway official meeting ní èkó ní jẹ́ ibi ìkan wà á mú wá bá mi nílé kó wá bá mi ṣe official meeting. Ah, bíbí àbúmi ah, ah, ẹ ṣe gan ma so ijó ò ní ká wọn wá. it's like one eh. ah ok ọ̀rẹ́ ẹ ṣe gan. ok mo ní kí n sọ fún ẹni pé mo ti fẹ́ máa lọ. take care báyìí máa ń yá. ó dà ó dà. She's very funny, you oh, know. What's your wife? Vale. anyway, um, so we just go out for lunch. Yeah. Okay, yeah. abẹ́ni tó kàn gangan, àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ ṣe ń bẹ́, abẹ́ta ní gangan abẹ́ni tó fẹ́ gbàṣẹ, àbí àbúrò ni àbí ni gangan we don't know, ọlọ́run nìkan ló yẹ o èyí ga èyí ga èyí kọjá. ìyàwó tí ọmọ yín mú wálé nílé tó kẹ́ lórúkọ ẹ̀ ìfáàtì mẹ́tẹ̀ ọmọ dáadáa bẹ́ẹ̀ ni. nípa tí ẹ̀yin obìnrin ẹ bá ti ẹ bá ti láìkì ẹ láìkì ẹ fẹ́ mọ ọkàn méjì yìí ó fẹ́ tẹ̀lé jáde. yàtọ̀ ẹ̀ ní ọ̀hún bí níbi tí ó ti dà inú ilé ìtura náà ilé rẹ̀ dùn. bẹ́ẹ̀ ni. ìmọ̀lẹ́ ọmọ kókó tó dáná ló ti máa ń yà wọ́n náà mọ̀ kókó tó dáná ló ti máa ń yà tó lè fún àtúnà fún prisoners pé lágbára náà ilé ayé náà máa ti sọ náà. Màmá ní tókẹ́ ló ń jẹ orí tókẹ́ ni àbí adé tókẹ́ ọ̀ jẹ́ fún Ọlá tókẹ́ ń tà. Ọlá tókẹ́ ìlú òun. Ọmọ ìsàlẹ̀ Èkó ni sàn ìsàlẹ̀ èkó ìlú ló dárúkọ yẹn ó wá bá wa ṣọ̀rẹ́ mi àbó wá fẹ́ wa. Ah, dadi kí wọ́n á fẹ́ yín èmi ni mò ń fẹ́ kí ṣòwò ṣò gbogbo tó kó lè ṣe fún ẹ gbà ẹ kó lólùbáwí abẹ́rẹ́ lókun máa ń fàjà mi lọ́wọ́ kan.

discuss kò tiẹ̀ dáa ìbànújẹ́ ayérayé ni o níbo lẹ fẹ́ kó bí kó fojú sí i don't know níbo lẹ fẹ́ kó fojú sí o suspect. ẹ fi mí lẹ̀ síbẹ̀ èmi nìkan dá jókòó sí bàǹbẹ̀ yẹn ẹ wá ń fi mí tó jọ́ ń bíbà yìí òkú níbí nù mí kọ̀ọ̀ní kí mi àti ẹ̀ wá síta ká wá sọ àwọn ọ̀rọ̀ kan ni. bẹ́ẹ̀ ló wá important òní tẹ́ ẹ lè fi sí létà. má bínú tí kí o ń bínú mi. Uh-uh babe ó mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ má dá lóhùn irọ́ ló ń pa fún ẹ̀wọ̀n. Ah, irọ́ ló ń pa kí ló ṣẹlẹ̀ ó mọ̀ kó mo máa ń sọ fẹ́ pé rọ̀gbà pè mí. rọ̀gbà ń pè ẹ́. ó máa ń pè mí ó máa ń disturb mi mo dẹ̀ lọ rí lọ́fíìsì. o lọ rí rọ̀gbà lọ́fíìsì. yes no. ìwọ lọ rí rọ̀gbà lọ́fíìsì o ò dẹ̀ sọ fún mi kó tó lọ rọ̀gbà náà ò lè pè mí lórí fóònù kó sọ pé ìwọ wá rán why that mean ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ná. and actually we have started dating ah, and ah, ó ti introduce jẹ́ kí n sọ jẹ́ ṣé kí n máa parọ́ ni a ti ń date jàre ó dẹ̀ ti introduce mi sáwọn parents ẹ̀ ló lọ́sílẹ̀ wọn so ó ti introduce mi sáwọn parents. Ah. wọn date náà ṣùgbọ́n ask her out ni ó dẹ̀ lóun ò tí ì gbà pé òun lò eh, ṣé big deal wà bẹ́ẹ̀ ni. no no no no n tó ń try láti sọ báyìí ni pé rọgbà ask her out. Eh, títí tó fi ask her out tó fi gbà fún tó fi mú ẹ lọ lé lọ́wọ́ àwọn parents ẹ̀ everything happened and you could not tell me. ẹ ṣé màmá gba permission lọ́wọ́ ẹ̀ fún ẹni tí màá dé sí kó dé ṣe boyfriend ẹ ó wà scare ah. out ó ní ìwà máa ro ó dé ask ẹ ní house èmi dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. it's okay. ṣé o ń gbọ́ tó ń sọ? wait wait wait wait. let me ah, tell you. What's the big deal? Shut up! Finish! èèyàn tó tẹ o sọ pé o fẹ́ máa rò èmi lè gbà fún bẹ́ẹ̀ ni bìkì ṣé mo ti ṣe kó tó rà wọ́n mi. ṣe torí ọ̀rọ̀ ọkùnrin ni ṣé wọ́n kárí jọ kiri tẹ́ ń ṣe báyìí tẹ́ ń ṣe bí yàn tó fọ ṣe kí ló lè tó bẹ́ẹ̀ ti ṣe tiẹ̀ nìyẹn ẹ dẹ̀ máa move on bẹ́ẹ̀ ṣe yìí kò make sense o kò encourage mi rárá you of all people tati kí tani kí n gá yẹn náà. ṣòro dára sí i o lè understand. how how do you mean. ṣòro bọ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ yẹn mo láìkẹ́ kó ṣe pé mi fine mi ti gbà fún un but mo láìkẹ́ mo kàn ń ní sùúrù ni pé kí n mí náà kí n tó sọ yes fún un imagine day one tí mo ti mọ́rẹ̀ẹ́ mi lọ ọjọ́ gangan tí mo fẹ́ lọ meet ẹ̀ bóyá mi mọ reason kan tí mo fi mú tókẹ́ dání mi mọ bó ṣe gba nọ́mbà ara wọn lọ́jọ́ yẹn all of a sudden wọ́n ti bẹ̀rẹ̀ sí ń date ara wọn imagine ṣé ó kàn jẹ́ńbẹ́ ni àbí ó tẹ̀pa síbẹ̀ àti wọ́n ń date ara wọn mo ní wọ́n ń date wọ́n ń date bá a ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n sì wà together. so kò bẹ́yìn sọ̀rọ̀ mọ́. wọ́n tún máa ń flaunt ara wọn gan to my face wọn kẹ́ ń pa mi. ah ah yes ẹ tẹ̀ jẹ́ ẹ jẹ́ wọn picture ṣe ní picture. he's a cute guy. just like that. i'm telling you i don't mean mean mo bá and mo dey trust to catch you. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹranko làwọn ọkùnrin ọ̀rọ̀ tó kẹ́kọ̀ọ́ lélẹ́yìí ẹ fi picture ẹ̀kọ́ tẹ̀ kọ́ fi ṣé bẹ́ẹ̀ náà ló fáyín tó lẹ́kọ̀ọ́. gbogbo lórúkọ ẹ gbogbo ọtí dọlà Yes. Pé kí n tún fi mi wọ̀n ẹ́. Tún wọ̀. Ṣé o lè family ẹ̀? Ó tiẹ̀ lè mọ́ because àwọn parents ẹ̀ ń lówó gan. No no mo mọ ọkàn lè family ẹ̀. Wọ́n tó dẹ̀ ti lọ ti lọ náà nìyẹn ẹ máa move on ni ó ti ká ẹni tẹ ẹlòmíì máa kó máa tẹ́rọ̀ gbìn mo ò láì mọ yín tẹ́ ẹ ṣe báyìí. mo kàn so disappointed pé èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn and even Tókẹ́ tí mo rò bí ọ̀rẹ́ mi ni. you should even be happy. how can she be so mean. you, should be happy because kẹ́mi pẹ́ ti fẹ́ra yín sílé ńkọ́ tó lọ ṣe èèyàn tó ṣe rí yẹn pẹ̀lú ọ̀rẹ́ yín ó lè ṣe pẹ̀lú any family member ó lè kí ó lè kí mi gan mọ́lẹ̀ ó lè kí anybody family mọ́lẹ̀ eh, of course ó yẹ kí n máa dúpẹ́ now. i don't like seeing you this way please ti fi pé mo ti réyàn gidi tó kàn gangan àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ ṣe ń bẹ́ ni gangan abẹ́ni tó fẹ́ gbàṣẹ́ àbí àbúrò ni àbí ni gangan we don't know ọlọ́run nìkan ló yẹ o èyí ga èyí ga èyí kọjá ìmọ̀. I don't know, wake me up. ilé tó ṣojú ni pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀. a ah, ah, báwo láìsí olórí láti nítorí mo ti máa fún ẹ ní ẹ̀mí kó ló bá mi yọ owó wá owó fi pé ọkọ̀ lè lọ nígbà tó bá ń rùn ẹ̀ wà á lọ mú ètì ẹ̀mí níbi yàrá mi wọ́n lọ yọ adúrú kí ló wọ́n tó bẹ̀rẹ̀ sórí pápá yẹn. ẹ̀gbọ́n mi ṣé ni mo kàn ní kíkọ́ tí ẹ sí lọ́rùn ṣé ni mo ti ń yọ owó bẹ́ẹ̀ ni láti gbogbo owó tó wà lákàǹtì yín mo yọ one fifty lánàá mo dẹ̀ tún yọ náà lé ní ṣé ìyẹn wá torí ẹ wá torí ẹ máa pariwo mọ́ mi bẹ́ẹ̀ yẹn. so ìkan tó ń bá mi sọ sí ni pé three hundred thousand kì í ṣòwò. it's no money. ilé ẹ̀pọ̀ kú ikú dé. o sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah! orí ẹ̀ ta o bá mi ṣiṣẹ́ wọ́ọ̀. ilé ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe bí mo ṣe ni ah! kì í ṣiṣẹ́ tó yọ owó tí mo yọ nínú àkáǹtì lẹ́jọ́ torí ẹ̀ máa nà mí ṣé àdúró tí lẹ́yìn fún yẹn kò tí tòun àti tó ń pẹ̀lẹ́ wáyé ibi tó ń pè jáde tó lè ṣe wọ́n ṣe yamayama ẹ wọ ẹgbẹ́ sùn tọrọ fún yín ọlọ́run ìgbàgbọ́ náà wọ́n tó bá dúró fún mi ẹ wọ́n bá ìtì mi tó kọ yẹn ẹ bá ìtì mi ẹ lè rí ìgbà tí màá fojú yín. ṣé o bẹ pa mi. èmi ò mọ ṣé mo nílẹ̀ náà ni ṣé mo nílẹ̀ náà. pa mi gbà ní àdínkù fi. Ah, ó lè gbé bẹ́ẹ̀ ah, ah, ìka burúkú mi gbá ìtì mi àgbàdo. mo ti bẹ́ẹ̀ lọ sí mi. omi bẹ́ẹ̀ sí mi kí ló ṣe ṣe. wọ́n ní wọ́n ní wọ́n. mọ́mí mọ́mí mọ́mí bọ́lá ti tó bọ́lá ti tó. ayé máa jẹ. tí o fẹ́ ṣe ní ìṣòro. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kọ́ ọ̀nà yìí o. kí ni pírọ́blẹ̀mù ẹ̀ at least tó bá ṣe ẹ̀rọ apẹ̀mí wá sọ fún mi obìnrin ti ń gba ẹ̀rọ kúlera yín ikú ikú ṣé fẹ́ pa ni. ẹyẹ ìmọ̀ àti wáìtì olómi láti lọ èrò dé àgbọ̀n náà kan tì mí tí ó bá mi ṣiṣẹ́ wọ̀nyẹn. you see torí pé ó three hundred thousand nínú owó ẹ̀ wọ́n á pè mí wá sọ fún mi ní kì í ṣe pé kò máa nà bí ṣe nà yẹn kí kí ìfọ̀ mi lọ ṣẹlẹ̀ ńkọ́ jẹ́ kó rí ẹ̀ kó pe ò fọlá fọlá jẹ́ kó rí ẹ̀ kó kí ni problem ẹ̀ mẹ́rin tuntun náà kó fọwọ́ kàn mọ́ o àbúrò ẹ̀ ìyá kan náà bàbá kan náà ló bí ẹ̀yin méjèèjì ẹ̀yin méjì yìí ni ẹ pé mẹ́ta wọ́n wà dúró rò. Hmm, kò sí nǹkan kan báwo ni ká sàn. fine but kò sí lẹ́rú onílọ tó tó báyìí. no kò sí nìkan náà. Eh, èmi kò ń wọ́n dànù báwo ni ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣe máa wà ọ̀rẹ́ méjì tó ń sún mọ́ra wọn dáadáa tí kan máa wá lọ gba ọkùnrin tó mọ̀pọ̀ rẹ̀ ń like tó máa gbà mọ́ lọ́wọ́. ta ló gba boyfriend. mo ń ṣe pé èèyàn gba boyfriend mi bọ̀ mo kàn mo kàn ń wò ó ni mo mo rí nínú fíìmù ni ó wá ń yà mí lẹ́nu pé báwo ni èèyàn ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe máa gba ọkùnrin tó mọ̀pọ̀ rẹ̀ like tó dẹ̀ jẹ́ pé true ọ̀rẹ́ yẹn ni ó fi meet ọkùnrin yẹn ó dẹ̀ gbá mi lọ́wọ́ ó dá gbogbo ẹ̀rú. ṣèbí fíìmù fíìmù ni bọ̀ àwọn nǹkan bẹ́yẹn náà ó mọ̀ kó máa ń ṣẹlẹ̀ lójú ayé ah, inú fíìmù òun la ṣe ń wo fíìmù ká lè máa kọ́gbọ́n ó understand ni ṣùgbọ́n irú wọn téèyàn bá ṣe wọ́n ní kàbẹ́yẹn téèyàn bá ṣe téèyàn bá pè wọ́n bá kọ́ máa sọ pé èèyàn ṣe bí sí wọn. Hmm, báyìí kí n fi tèmi díẹ̀ lọ́wọ́ àwọn aṣọ yẹn wà ń bẹ̀ yẹn bá mi make sure pò fọ dáadáa jọ nítorí ọlọ́run àwọn white yẹn fọ lọ́tọ̀ máa mix gbogbo ẹ̀ pọ̀ mọ́ colored kó má lọ bó mọ́ra wọn yẹn ọṣẹ tí mo fi sí ni kò fi sometimes kò dáa kínú ènìyàn kò díjú ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe just give it to the Lord kó dẹ̀ ní olùmọ̀ràn tó dáa by that you will get that I can say. This is still surprising and I'm yet to wake okay. up. From Sayra No. Uh, Olufere. Um, yes, very. Actually, mo gbọ́ pé ìwà ti Tókẹ́ ọ̀rẹ́ mi. Mo gbọ́ pé ti jọ wà fún bí some few days now. But mo máa wò pé irú nǹkan báyìí mi ò lè believe until tí n bá confirm látọ̀dọ̀ ẹ̀ mo fẹ́ kí ìwọ fún ara ẹ fi ẹnu ẹ sọ fún mi pé o ti ń dé tọ̀rẹ́ mi tó kẹ́. bàbá ìlú mi ò gbé ìgbàlódé rẹ fún mi ọ̀gbọ́n ló bá di èmi àti òkè rẹ fine we been friends for long and uh, àti bàtà ti ń sọ̀rọ̀ ọ̀gbọ́n toast ẹ̀ kò lè sọ fún mi bó fẹ́ máa wò títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ó ti rò tán náà so ó ní ìkọ̀kọ̀ tí o ní láti understand fún gbogbo nǹkan láyé sábàbí rẹ̀ ọlọ́run kọ̀ fi ẹ́ ṣe um, sábàbí láti jẹ́ ìpè ọmọ tí mo fẹ́ yes ọ̀rẹ́ ẹ̀yẹ yẹn tí ọlọ́run yọ̀ fún mi tó ní ìfẹ́ kò fi ṣèbínú ara jẹ́ ká kó gbà pé bọ́lá ò ṣe kọ́ sórí ó fẹ́ kó mọ̀ pé ọ̀rẹ́ ṣèlérí àti ẹ̀rọ jẹ́ o. And whatever help you might Okay? Ọlọ́run fi mí ṣe sábàbí fún ìwọ láti ìpàdé tó kẹ́. Kí ni kí wọ́n fà? Bẹ́ẹ̀ni. Ṣé òun bínú ni? A ní ọlá bínú kò B。 lè wá aṣọ wọn mo ti sọ fún un tí bí mo dẹ̀ ṣe ń lọ yìí ó dalẹ́ pátá kí n tó dé mi lè méèkì ẹ̀ òun náà mọ̀ wọ́n gbàṣọ wá nílé ta wà. ẹ jọ kí la lè ṣe fún un. Um, aṣọ́àlè bàtà ń bọ̀ a kan ní along the road Ìkẹjà wọ́n pààkì sílẹ̀ ìgbà tá a bá ṣàṣìlò mọ́tò yẹn àwa ará àwọn dọ́kúmẹ̀tì àrímọ̀ ẹ̀ ó belong sínú ilé ẹ rí mọ́tò kan ẹ ṣàṣìlò ẹ̀ address tẹ wá rí náà ó belong sínú ilé. àwọn orúkọ tó wà ní ara dọ́kúmẹ̀tì fọlárọ̀gbà fọlárọ̀gbà that's my son ọmọ mi nìyẹn ẹ̀gbọ́n mi lè sọ̀rọ̀ yẹn kí ló ṣẹlẹ̀. actually ṣe rí nígbà tí àwọn sún mọ́tò yẹn fún àbá fọlárọ̀gbà Yeah, fún pé ní òkú yeah. lápá. yẹ pátápátá Yeah, ẹ ṣe kí ni yẹ ẹni Yeah, ní ọ̀rọ̀ ẹni sùn ní ọ̀rọ̀ yeah. yẹ ọmọ mi kí ló ń kí ló ń mú mi fọwọ́ ẹni ẹni tó ṣe fún mi. ṣé ẹ ti rẹ́dí láti jẹun. mo ti rẹ́dí o mm, ìjọ ìkíní ó wà òkè. ẹ̀ṣọ́ ṣó tutù ni ebi ti ń pa èmi mo fẹ́ lọ jẹun tẹ bá ti rẹ́dí láti jẹun kẹ́ kí n mọ̀. lọ jẹun kẹ. ẹ ká sùn. Ah! bàbá mi ẹ ká sùn o pẹ̀lẹ́ o. ẹ jọ. Um, láti state ti àjẹmí. ṣe rí bí ẹ ṣe ń wò wáyé ọ̀tẹlẹ̀múyẹ́ la jẹ́ ẹ fọkàn balẹ̀ kò sí ìfọkàn nísìnyí fún olúwa gangan gangan la bẹ̀rẹ̀ o. Um, ok um, èmi ní ìfẹ̀yìn fọlọ́wà. màmá nǹkan tí ẹnìkejì mi gbìyànjú láti sọ òun ni pé one mr fọlárọ̀gbọ̀n tẹ̀dọ́lá ó jáde láyé so nínú àwọn ìwádìí tí a ṣe a rí wípé ọmọ yín mọ̀ nípa ikú. èmi mọ̀ nípa ikú rọ̀gbà. mama ẹjọ ẹwọ mama ẹnu ẹwọ ọkẹ ti àwọn ẹwọ ọkẹ madam oya madam this way this way mama ẹnu sùn mama ẹ má wọ ẹ má wọ wo. sometimes kò dáa inú ènìyàn kò díjú ṣé ẹsẹ̀ tó tọ̀ síbi tó tún sí mi tọ̀ sí ìdá sí bí ibẹ̀ bá gbọ́ mi gan máa yà sí mi máa wọlé wá kó nǹkan ṣé inú tọ́lẹ̀tì òṣì dídùn tiwọn ẹ̀ ní kí lọ́la dí mi sí i kì lọ kó disease ibẹ̀ ó fẹ́ sùn ọwọ́ pítọ̀ ẹ̀ sí ìlà ẹ̀ kò ní níbi kò yẹ ọjọ́ lágbègbè yìí wà ó tó bá máa mọ̀ mí máa ṣe sí bí báyìí tó bá fẹ́ sùn sùn lẹ̀ fọwọ́ yẹn fún àtọ̀ yẹn báyìí kò lè sùn sùn lẹ̀ yẹ. Ah. It isn't funny. I'm telling you, it isn't funny. Like, are you telling me he's gone? Àtúnjẹun bí lọ́n pọ̀ ṣe ọ̀gbọ́jà fún ẹnu sẹ́yà olóńgbò ìbànújẹ́ ayérayé ni o níbo lẹ fẹ́ kó fojú sí náà i don't know níbo lẹ fẹ́ kó fojú sí o suspect. Oh, the suspect. Okay. You know, suspect. It's happening here. I want to know. Show me Abiwa Abibo Ani Suspect aṣọ́rú ẹ̀mí ọ̀run ò tí ò dùn. Abẹ́ni tó kọ̀ ẹ̀kọ́ ti dájú ẹ̀kọ́ ti kéwòn wọlé. Àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ ṣe pẹ́. Àbí ta ni tó gbọ́ àbí tó fẹ́ gbà sílẹ̀. Àbí ta ni tó gbà sílẹ̀. Àbí ta ni tó gbà sílẹ̀. Àbí ta ni tó gbà sílẹ̀. Gbogbo bí kọ̀dọ̀ ni láàrin èrò àwọn ara wa àti wọlé àti máa gbé ẹ̀kọ́ sẹ́yìn. I don't know, wake me up. Suspect. This is bad, this is deep, this is touching, this is touching, no. Suspect. Princess Adebisi o tún gbèdé o, èyí ga o, ó yọ mí lójú mi o. Suspect. Ó kú iṣẹ́ ọpọlọ o. Suspect. up and know what is happening here. Suspect. I don't know who's the suspect. Gaga Mofel. Suspect. What is happening here? I want to know. Shemi ni abiwa fi gbogbo wa ni o. Suspect. Sometimes kò dáa kínú ènìyàn kò díjú ó lè mú ẹ nínú ohun tó bá ń ṣe just give it to the Lord. Uh, ẹ mọ̀ dínà sá mo kàn fẹ́ clarify one or two things. mi mọ àwọn nǹkan kan tẹ rí i mean kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ibi tí mo lọ ni pé ẹ mọ àwọn àwọn boys ń mọ̀ bí àwọn kan wà ní bad gan nǹkan ti join nǹkan ti fi ọwọ́ sí nǹkan tí ó yẹ kó fọwọ́ so I don't know bí ẹ rí any behaviour tó jọ bẹ́ẹ̀ pé èèyàn ń wúwa kan tí ó tí ó tọ́ tí ó yẹ. Uh, if I can get you right mo ò tí ẹ wà rí ọmọ mi nínú ẹgbẹ́ kẹgbẹ́ kankan. nígbà tó lọ sí skul mi ọba lọ síléèwé ṣùgbọ́n mi gbọ́ any bad report about yẹn tó fi jáde you understand. I'm with you sir. the only thing tọmọ n bá do ìdòwò máa sọ fún and then she was second. lè láwọn lọ sí club kò sí moment ẹ̀ tí mi mọ̀ ìjọ mi ó lè jẹ́ pé mi náà máa fi ṣe club wọn jọ náà lọ ó lè jẹ́ ta gbangba it's okay by me tó pé mi fi kó kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣùgbọ́n pé tí tọmọ ẹ bá ń bá mo kan tí ìrìn wọn ò mọ́ tó bá ń bá hmm. by style by style wà á rí ẹyọ kan àbí méjì tó ní láìkí attitude wọn there is nothing like that. èmi tí mo dẹ̀ jẹ́ bàbá ẹ̀ ní mi ò rò pé mo bẹ́ẹ̀ ní kankan pa business pọ̀ business lọ́n fi lé mi lọ́wọ́ one man business ni mo ṣe lọ́dẹ fi àlùbáríkà sí tó pọ̀ tí mo dẹ̀ ń fi owó mi ṣe àná now how come bitẹ́lẹ̀ ti wá ní òye mi débi tó pé doctor confirmed pé wọ́n fi kankan dùn ní mọ́tò inhale tó fi resource kú ni. abọ́ra níṣẹ́ láti ṣe o ẹniṣẹ́ láti ṣe ọlọ́run àwọn ìlú wọn. I want to know the root of this case. Yes, sir. Thank you. a lè rí àwọn madam a fi ọ̀rọ̀ kan méjì ká fún wọn. You are free anytime. Anytime you are free. From time to time, Suspect. What is happening here? I want to know. Ṣé mi ni àbí wà? Suspect fíyè abẹ́ta kò yí lọ́wọ́ àwọn ọlọ́pàá aráàlú wa àkíyèsọ̀ aráàlú a lè ṣe bí gírámà ẹ̀ ló pe màmá rẹ̀ jẹ́wọ́ tó bá jẹ́wọ́ ó máa ràn wá lọ́wọ́ ó máa ràn gírámà ẹ̀ náà lọ́wọ́ ẹ́ àbí ṣé bó ṣe ń san punishment ló láì jẹ́wọ́ màá yẹ̀wò nǹkan tó bá mọ̀ pa ò ní ṣàlàyé bó bá lè sọ fún mi gba ewu yẹ kó lè sọ fún mi wọ́n dẹ̀ sọ báyìí pé tó bá ti jẹ́wọ́ ó máa ṣàánú mi ọkọ mi jẹ́wọ́ ṣùgbọ́n. Grandma, mo fẹ́ sọ ọkọ̀ Ehm, dára sí mi kọ́. Has grown up. Ó wà ní school. Mm. Ṣé kò tí mò ń gba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Mo sọ àwọn kan fún ọ. Mo sọ fún ọ. Ẹ sọ fún ọ. Bọ́lá mi fẹ́ kí dára sí mi mò ń gba gbogbo nǹkan tó ń wà lẹ́yìn. Mi fẹ́ kẹ́ sọ fún. Kò wọ́n mi náà láti sọ fún. Àmọ́ gbàdúrà kọ̀ ọ́ sí tó takú tó ní kò jẹ́wọ́ tó jẹ́wọ́ tọ́jọ́ ń lọ sí ìgbà wo ni ò ní gbọ́ báwo lọ ò ní rìn ọkọ mi ṣàánú mi. èmi ò mọ kankan pa ẹ o mi mọ. sílẹ̀ ọ́fíìsà five minutes so kò return ẹ̀ padà. all right ọ̀gá ọlọ́pàá ẹjọ́ mami mi ò dẹ̀ ló tọ́jú onímọ̀ mi dára ò dẹ̀ má dẹ́ mi mi ní gbòdò wọ́n láfíà yìí lálàáfíà bẹ́ẹ̀ náà. time ti pe ẹ wá máa lọ mọ. ẹbí mọ gbogbo ẹ má dá mi padà ẹjọ́ ẹjẹ máa lọ lé ẹjẹ máa bá grandma lọ lé. àlùkò ẹ̀dìdì sẹ́ẹ̀. ẹ̀dìdì ọ̀hún èmi fọ́ fún wọ ìṣá ọmọ ọmọ mo láì nǹkan tó ṣe ọlọ́run mi nípa ọkùn ẹ̀ nígbà ó gbọ́ pé ọ̀rẹ́ rẹ bla boyfriend ẹ̀ ó lè mú kúrò lẹ̀ ọmọ ọmọ olúwo la fẹ́ láwùjọ mi ẹ ẹ dáa fún ẹ fifteen years o tún ti bọ́ ọ̀tọ̀ tún ṣáyé o ṣara gírí ọ̀rí mọ̀ pé lọ síbi gangan o eighty years ṣe ọmọ àwọn ẹlẹ́mi ti ọmọ ẹni mo ti gún pa láyé mi mo ṣe títí mo fẹ́ gún ìyá mi díẹ̀ ló kú bọ̀ kò yẹ kí ló ṣe tó ló ṣe bí ìbọ̀tì inú kí ni àwà tí o àṣà ojú ẹ̀ kójú ẹ̀ kílẹ̀ o ti yẹ àwọn ajú ẹ̀ dáadáa àwọn láìwé mu kúrò lórí búkúrò ọkùnrin ẹ̀mí wọ́n máa fẹ́ ṣe bíi pé ọ̀rọ̀ ọjẹ́ kọ̀ọ̀kan bọ̀kọ́ obìnrin kọ́ka ṣe kí ni káyọ̀ mọ̀ pé kò yí sí ìdè kò ìnà ìnú yí sí o tí mo fi wà á bí ìbàyìí ọmọ ìyá mi kí ló ń ṣiṣẹ́ tó ó lọ ń ké mo lọ lélẹ́yìí ọlọ́run ìtí yẹ aṣọ ojú ẹ̀ wá tún ṣe kí ni wà á gbẹ́jẹ̀ sọ̀hún wá owó jà ọmọ eléyìí lọ́wọ́ mo fọ́ ò ń ké òjò náà gbé bẹ́ẹ̀ bí o sì bí á ti gún ẹ wàá lè ṣojú ẹ mẹ́rin kò yí ẹ. èkó ló ń pè bí. àti ti a bèrè tí ẹ kọ́lẹ̀ ṣé ẹ ṣọ ṣé kì í ṣe pé bóyá ẹ kàn ń try láti fírémù kankan fún ọkà lè rí nǹkan kan ṣe ṣọ ogun nǹkan tẹ́ ń sọ yìí. rárá ọ̀gá ọlọ́pàá gbogbo nǹkan tí sílẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ṣe rí I'm very sure, mo wà very sure pé Fìyìn ló pa Fọlárọ̀gbà Ọ̀tẹ́dọ́lá. She killed him out of jealousy. Ah. I'm very sure òun ló pa. Ó lọ pa náà. you ask her out. Ó ti sọ pé ò gbà ó dẹ̀ mú wọn. Ó dẹ̀ wá ti torí ẹ̀ lọ pa out of jealousy. Ó dẹ̀ pa just like that láì ṣe ẹran. Ẹ̀yin jẹ́ òsì ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Eh. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bùn ọ̀gá ọlọ́pàá. Ẹ jẹ́ kí n lè sọ pé ó ti rí fi ọmọ ẹni tí ń pa okùn bọ̀bọ̀ yìí o eh? ah, jẹ́ kí n sọ ọ̀rọ̀ jọ torí ọlọ́run ó oh, fi ọmọ ẹni tí ń pa okùn bọ̀bọ̀ yìí inú ọjọ́ ká fìyà jẹ aláìṣẹ̀ irọ́ ni wọ́n ń pa mọ́ ọ fi yín ó lé payán. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ sísá eh, gbogbo ń tẹ ẹ sọ yìí àti ń tẹ kọ sílẹ̀ ẹ jọ tọrọ ẹ bá délé ẹjọ́ tá a bá pè yín jẹ lè yọjú sọ aládùúgbò bẹ́ẹ̀ àwọn kan tẹ sọ. ok sir tí bá wà around màá wà. Ah, babe ẹ̀fín ló i'm very very sure of that òun ló pa babe we are together. Ah, eh, we are together. yeah we are together. okay ah, ó sọ pé a máa sure wá. ẹ ṣí ọ̀pẹ máa wá. a ní láti fight ẹ eh, ọgọ́lọ́pàá ẹ̀wọ̀ ẹni tó bá pààyàn pípa nìyẹn máa pa. okay okay. ẹ ṣe sọ. you you ọmọ sorry. rẹ ọmọ ọ̀tọ̀ rẹ. suspects, Gaga Movella. Suspect. It's happening here, I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni Suspect. Kò yé mi mọ́ o. Ohun tó I don't even know how to explain it. ṣùgbọ́n ó yé wọ ọlọ́run o níbi tó gbà wá mi ò mọ̀. wọ́n ní housemaid wọn ni kó máa ń bá wọn ṣiṣẹ́ nínú ilé bákan bákan wọn máa mọ láti kálí gbọ̀rọ̀ lẹ́nu. èmi ni mo máa ń bá àwọn àti ìfẹ̀yìn fọ aṣọ uh-huh. ẹ̀sọ́ ọjọ́ kan ló wá bi mí pé téèyàn bá gba ọkọ àwọn ni pé táwọn bá ṣe ìkà fún ẹnìyẹn kó ṣe bí kò bá rí. mo mọ̀ pé suspect yẹn mo mọ̀ pé bàbá ńlá criminal ni ẹ ẹ gba statement ẹ. I don't know who the suspect. Gaga mo Suspect. What is happening here? I want to know. Shame in ni àbíwá àbí gbogbo wa ni o? Suspect. Bo títọ́rọ̀ náà fi wá rí báyìí mi ò kò tẹ́ sẹ́ńbọ̀dì tó lè pè mí pé ọgọ́gọ́gọ́ tó ti mú ọ lọ ilẹ̀ bá báwo ló ṣe máa sọ fún àǹtí mi ìpààyàn ṣọ́ọ́rọ́ ọ̀bẹ lọ́wọ́ wọn ṣọ́ọ́rọ́ ṣe àbí. ọdún kékeré mo pè. same question ah tèmi gan béèrè ni pé ṣó lè pààyàn ah, àmọ́ ìgbà tá a máa wo circumstances tó surrounding issue yìí ó fẹ́ máa fún mi náà ní doubt pé doubt pé kí ni ah, fẹ́ gbọ́n mi pààyàn. tó ń sọ fún ní kò láìkì ẹni tí eh, bàbá yẹn ń fẹ́ so a lè sọ. sọ yẹn sọ yẹn pé ó jẹ kíní kan yẹn kí ló wà lé oṣù tí ó sì ní ọjọ́. ẹ bá mi bí. nítòótọ́ ni rọ̀gbà dà ló ṣe ohun tí ó dà àmọ́ ọlọ́run lè ti dun ọmọ tèmi nú ó ti fẹnu mi ìrọ́pò rọ̀gbà tó tún dáa jùlọ tó tún lówó lọ́wọ́ jùlọ ẹ sọ fún mi. kí ni ó wá kiri wọ ìwọ ní ilẹ̀ ìwòta ẹ̀ka ló ń jowó kí ló kí ni mi ẹ wo grandma ẹyin dúró ní ẹ stress ti ẹ má worry ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ tó máa. kẹsílẹ̀ ti kọ́ mi báyìí sí wàhálà máa ń ní wọ́n máa ń yànjú. ẹ ṣe fọkàn yín balẹ̀ ṣe inú gbọ́kàn lé. inú ilé tó bẹ́ẹ̀ yẹn. inú ènìyàn kò díjú ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe ẹ mà láyà o eléyà gidi gan o ìkàdé nìyí lẹ́yìn ìgbà tí ọmọ yín tó pa ọmọ wa tó pa ọmọ mi fọlọ́rọ̀ gbà ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ bí báyìí ẹni ibi dẹ̀ nìyí màmá yìí ẹ ṣé rí ọmọ yín yẹn ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ló máa kú sí o ẹ̀wọ̀n ọmọ yín máa pa sí. Ah! ẹ̀yin ló sọ pé ẹ̀ ń bèrè náà. ẹ láyà gan-an ẹ ní àyà ojú. ọmọ yẹn pa ọmọ mi ẹ wá kẹsẹ̀kẹsẹ̀ ẹ gbéra ẹ dúró àlọ́ wo ló ń tẹ́ fẹ́ ṣe fún ẹni tí ẹ tún pààyà ẹ̀ ẹ dá mi lọ sí tó bá ṣe pé ọkùnrin bíi tèmi wà nínú ẹ̀mí ìtẹ́wọ́ àbí tẹ́ bá jẹ́ ọkùnrin tẹ́yìn wà nílé tẹ́ bá padà rí wọn tó bá dé ilé ẹ̀ka nù mo fi ọlọ́run bá bẹ̀yìn mo ṣe wòye àwọn méjì tí wọ́n bí yín mo fi ẹlẹ́dàá àwọn pè yín ẹ dìde bẹ́ẹ̀ ṣe wáyé lé. iṣẹ́ àlùmí fi ṣe gbígbà. mo ní ká ẹ dìde. ẹlẹ́ni tó ṣí géètì fún yín náà ó máa ó máa rí rẹ̀. màá bá kọ́ lọ. ẹ̀ṣẹ̀ ẹ̀yin ò jẹ́ burúkú yìí ó ń fún. That's right níbo lẹ fẹ́ kó bíbó fojú sí náà níbo lẹ fẹ́ kó fojú sí o. <laughs> suspect, go go move suspect. Happening here, I want to know. Ṣé mi ni àbí wá fi gbogbo wa ní ìlú? Ṣálágbọ̀rọ̀ tó ní. Ṣàánú mi. Abẹ́ni tó kàn gbọ́dọ̀. Abirú àkóbá ò lè ṣe báyìí. Orí ẹ̀ṣẹ̀ tí mi mọ wọ́n ti mi mẹsẹ̀. Mo fẹ́ kúrò bíbá. Òwe mi, olóyè burúkú ni ẹ ṣá ó yá wẹ̀rẹ̀ ṣá ó lè ti gbọ́ wẹ̀rẹ̀ ẹ̀dì tó bí ò jẹ́ kí n sùn wà á ń lórí ẹ̀ kí ni problem ẹ̀ náà. mi ni sọ̀rọ̀ mọ́ ni. ó lè sọ̀rọ̀ mọ́ bá ń kú wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ń ṣe ẹ̀ṣá ọ̀rọ̀ já wa síbi yìí àtúngbẹ̀ ni à ń ṣe pé kíní kan pé kíní kan ó já wẹ̀rẹ̀ ni. wọ́n á ti ìrajẹ́ tún gbóhùn ẹ̀ yẹ gbóhùn já ẹ̀ má sọ̀rọ̀ wọ́n pa sí ẹ. ìbí di lẹ́fà ọ̀tún. ṣùgbọ́n ó yé wọn. màá tún jáde máa tún padà wá síbí náà ni. níbi tó gbà wá mi ò mọ ooo níbi tó máa parí sí mi ò mọ but I need someone to wake me wake me up yeah wake me up I need to wake up and know what is happening kàmú ká tù tìpá tó ń tù tàwọn ará ta ṣùgbọ́n ìdí tá a ṣe máa ń rí o pé ọmọ yín ẹni láti máa bá a bá sọ̀rọ̀ kó jẹ́wọ́ fún wa tó bá jẹ́wọ́ fún wa gbogbo náírà máa mú nǹkan tá a máa ṣe tó rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn tó wà ní ìyọ̀n ṣọ̀rọ̀ kékeré o kì í ṣe kéèsì kékeré rárá ẹ̀yin náà mọ̀ pé àwọn ẹni tẹ̀yìn jọ ṣe kéèsì papọ̀ ìyọ̀n <laughs> ni wọ́n lù yìí àwọn ọ̀tẹ́dọ̀lá ẹ mọ̀ pé èèyàn ńlá ni wọ́n tí wọ́n strong gan nílùú yìí. ṣe rí gbogbo ìwádìí wa tí a ṣe ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yín ó jẹ̀bi gbogbo ẹ̀sùn tí a fi kàn àti wípé gbogbo ọ̀rọ̀ yìí orí ẹ̀ ló fìsì a dẹ̀ ti ń bá a sọ̀rọ̀ ó kọ̀ kò jẹ́wọ́ àwa ní bóyá tá a bá bá yín bóyá tẹ́yìn náà bá dé àgọ́ wa tẹ́ bá bá a bá sọ̀rọ̀ bóyá lè jẹ́wọ́ fẹ́yìn. Ah, ẹ gbà mí kalẹ̀ mi ò lẹ́ni kọ̀ọ̀kan àfọlọ́hún àfàwọn ọmọ méjì tipẹ́tipẹ́ níyàwó dídà wọ́n lẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ bàtà ò jẹ́wọ́. kí ká ṣe bó la máa gbà. mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. sọ sọ sọ tó bá jẹ́ tó lè rẹpa ní sọ. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. àbúrò ah, yẹn useless gan ẹ mọ bó tó ṣẹlẹ̀ nígbà kan tí mo wáṣẹ lọ ní sí ọ́fíìsì àwọn náà sọ fún mi pé kí n wá pé kí n submit àwọn credentials mi kan máa bá mi gẹ́ẹ̀tì ṣe nígbà tí mo wọlé ọ́fíìsì yẹn. Oh. báwo dẹ̀ ni sí mi ẹ̀kọ́. mo ti kọ fún um, ìbéèrè wọn sọ pé kí n jọ sọ pé kí n bá a bí. Okay, uh, that also works. I'm sorry. Okay. ló ṣe ẹ̀rọ sí tó. ẹjọ́ bí wọ́n ṣe fi gbọ́ bá mi lájọṣepọ̀ nìyẹn. ṣé àwọn ni. àwọn ni ìfífẹ́ ẹ̀wọ̀ ẹ̀ má tẹ̀lé. òkè kíkà ló ìgbà tí mo dé ọ̀dọ̀. ẹgbẹ́ ọ̀dọ́ ò lẹ́yìn. Màmá bọ̀ wá ètò ìṣègùn kan bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n jẹ́ ọwọ́ tilẹ̀ ètò ẹ̀gbọ́n mi fàájì mi sílẹ̀. Ìgbà tí mo délé lọ́jọ́ kan tí àǹtí mi sọ pé tí n gà ẹ̀gbọ́n jí àwọn pé after ti after ti wọ́n ti tí wọ́n promise wọn marriage kò fi wọ́n sílẹ̀ lọ fẹ́ ọ̀rẹ́ o bí mo yẹ rí picture ẹ̀ wọ́n á gbé same man ẹ̀ náà ni. Mo mọ̀ ọ́ pé kò lè ṣerú kan bẹ́ẹ̀ sí mi kó lọ Scotland kó tún ṣe orúkọ bẹ́ẹ̀ ṣe gbọ́ mi pé ṣé wọ́n rọ́wọ́ sí wa ni èmi ni láìka tí mi gan kó wọ́n lọ bá wọn kọ́ sí skul wa wá wá lọ fún wọn kọ́ bá mi kọ́ bá mi dá sẹ́rí àkùn wọn mi ò kọ́ máa kú. sèrí àtàwọn dá lọ́fẹ́ dá fún ikú àbí mo kàn ní kó má mi mọ́ ní mi ìsọ̀kúta. òun ti gbàjọ lọ́wọ́ rẹ̀ oníkó má mi mo lè bá nìyẹn o irọ́ mi ò payọ̀ rí o. màmá ẹ ní sùúrù arábìnrin àwọn cultist school yìí báwo ni a ṣe lè lọ. àwọn yìí ìṣèjọba kọ́ mi fẹ́ gbọ́ mi sílẹ̀ máa yẹ kó lọ sí kọ́tà ìjọ àwọn ọkọ̀ kọ̀ọ̀kan ń pa ìjọ ẹ bá mi fi wọ́n destiny ẹ wọn láti arrest ẹ. màmá kò sí ṣíṣe kò sáì ṣe madam. Eh, Bàbá máa ti mú mi lọ. Ó yà sísè. Mọ́mọ́ nínú ẹ̀rẹ́. Mọ́mọ́ nínú ẹ̀rẹ́. Ẹ̀rọ tí kò sí pọ́blẹ́mù ṣe ti gbọ́. Ẹ má wọrí ẹkún tí ń sẹ́. Káàní máa ń gbé. Ah, thank you. Àbúrò èdè kó bá mi. Olùrò pàrọ̀gbà. Olùrò ilé. Má mi ní ìránṣẹ́. Mi lè rán dára sí mi ní oríṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn ọlọ́pàá náà ti sọ fún mi. Ìgbà tó já. Mi ò lọ sí. sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ kan tó bá a máa fight fún náà a fight fún ni máa. wọ́n máa gbà ìwọ̀n rẹ̀ jọ tó bá dààmú ọmọ tèmi ẹ̀kọ́ mú yọrọ sí mi. ẹjọ́ pààyàn ni wọ́n mú káàkiri wọ́n kì í jẹ́ pàkìrà kẹ́ẹ̀sì. mọ́dà kẹ́ẹ̀sì ẹjọ́ èèyàn tó pààyàn. Ah! àwọn ọlọ́pàá yóò sọ pé wọ́n ní mọ́dà kẹ́ẹ̀sì ni mọ́dà kẹ́ẹ̀sì wọ́n á ní kí ni kẹ́ẹ̀wé wọn ní ẹjọ́ tó lé. ẹ wo máa mi ẹ má sunkún mọ́ mi jẹ́ kẹ́ ẹ sọ fún mi ẹ jẹ́ ká pray Come and gbàdúrà máa gbàdúrà tèmi náà bá jáde àbí mi ti bá rẹ̀ ń sá sí sá síbẹ̀ sùúrù ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọ̀gá ọ̀gá yóò. ẹ ṣe sùúrù jẹ́ o. ẹ dìde sí ẹ. Ah. ẹ dìde. Ah ojú kòkòrò dáa kò dáa kò dáa òun ojú kòkòrò dáa kò dáa kò lórúkọ méjì o ó lè rọ́ọ̀lì lọ́gọ́dù àrèmábọ̀ kíákíá olè tọ́ni láti rí àjò àlọ́mà ń padà wá olè tọ́ni lọ́gọ́rùn àrè má bọ̀ ó kíákíá olè tọ́ni láti rí àjò àlọ́mà ń padà gbọ́dọ̀ ní discipline o nínú ohun gbogbo tí ó bá ń ṣe pàtàkì jùlọ lọ́rọ̀ obìnrin tàbọ̀rọ̀ ọkùnrin ó ṣe pàtàkì o ó lè ránni lọ sọ́run o unprepared kí ló fẹ́ sọ ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o torí wípé what goes around come around ó lè ránni lọ sọ́run àrèmábọ̀ kíákíá olè wọ́n ní láti rí àjò àlọ́mà padà wá olè wọ́n ní lọ́sọ̀rọ̀ àrè má bọ̀ kíákíá olè wọ́n ní láti rí àjò àlọ́mà padà nígbà mìíràn ó gbọ̀ngbọ̀n you don't have to act the way you feel tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mìíràn ohun tó dára púpọ̀ ló má bàjẹ́ o. o ní láti ní àmúmọ̀ra o kò fọgbọ́n ṣohun gbogbo nínú ayé yìí o torí pé tó bá ṣẹlẹ̀ tán o lè fi ẹ̀mí rẹ di ọ̀rẹ́ mi o gbogbo o. ó lè rọ́ọ̀lì lọ́gọ́dún àrèmábọ̀ kíákíá olè kọ́ni láti rí àjò àlọ́bà padà wá olè kọ́ni lásàrù àrèmábọ̀ kíákíá olè kọ́ni láti rí àjò àlọ́bà padà olè rọ́ni lásàrù àrèmábọ̀ ṣe jẹ́jẹ́ olè.